náà àwa láwọn kọ̀ǹdíṣẹ̀ tó jẹ́ kí àlùwàlá kó lálàáfíà àwọn kọ̀ǹdíṣẹ̀ yìí ní ó jẹ́ ká àlùwàlá yẹn dídí ni kó lálàáfíà ẹ̀dẹ́ o alákọ̀ọ́kọ́ ni alìsílám ìyẹn jẹ́ mùsùlùmí kíkọ́ ni ó bá sálùwàlá kò lálùwàlá ló bá kírun kò nínú tó bá gbàwẹ̀ kò láwẹ̀ lópin ìgbà tó sì wà lẹ́nàmì rẹ̀ tó ń tẹ̀lé. ẹni gbá mi táwọn náà bá a ṣiṣẹ́ ìjọsìn tá à ń ṣe àbí tẹ́ẹ̀ bá ti gbẹ̀sìn wọn ní ládẹ́. ẹni tí yóò ṣàlùwàlá ọjọ́ mùsùlùmí mọ̀dísà alákọ̀ọ́kọ́ nu. ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ ní làákàyè kò gbọ́dọ̀ jẹ́ wèrè tí wèrè bá rí ń di bí tẹ́tí ṣàlùwàlá tó ní bàbá tì í onímọ̀tẹ́ ń tẹ̀sí kò ní làákàyè ó tún lè dìde lójijì tó wọ́n lọ sí nǹkan mí kọ́lọ̀ mọ́ yàrá wèrè iná ti ní wèrè wọn ní kọ̀ọ̀kẹ́kẹ́ lẹ̀ fún lásìkò lóko mọ́ ti ń ṣe èrè wa bá tìyàn bí ẹni sábà lọ náà wá ń ṣe ìyẹn wá ń fún kù ṣé owó òdì ṣé bá ṣe ṣe lọ ṣe bó ló mọ̀ bá ṣe tẹ́lẹ̀ èmi kò ṣe làákàyè fún atẹmuyíz tẹmuyíz kéèyàn ti gbọ́n kó ti mọ ẹdọ́tún mú yàtọ̀ mọ̀ sósì irú ọmọ yẹn tó bá kọ́ ọdún méje méje ẹni mọ̀ àlọ́ rárá ẹni mọ̀ gbá gbogbo ti gbọ́n àti nkáǹtì àlùwàlá àti ẹ̀mẹ́ kúrò bí èsì bàlágà. ṣùgbọ́n ọmọ yín ọmọ ọdún mẹ́ta ẹ̀rọ ọmọ mi tọ́wẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ mọ́ ọlọ́mi sórí nìkan rí ní ìbá wa bí ablution center mẹ́ ló lè sí omi yóò àbọ̀ sẹ́nu rẹ̀ yóò kọ̀ mọ́ bí ara ẹnu. torí kò gbọ́n kò mọ̀ bẹ́ẹ̀ ní ṣe yíkan wò rí ṣùgbọ́n ọmọ tó bá ti gbọ́ kọ́ra kó mọ̀ ti bàlágà àti nkáǹtì àlùwàlá àti ẹ̀mẹ́ ìlẹ́lẹ́kẹta ẹlẹ́kẹrin àníyàtù kéèyàn dà níyàn ẹni tó bá sára lẹ́yìn láti ní ẹ̀kọ́ ń fẹ́ sàlùwàlá àníyàn yìí kéde aláwọ̀ náà wẹ́ẹ́ tù kí ní kẹtẹ́ mọ́ ń sọ ẹ̀yìn òtítọ́ ló ẹ̀mọ́ ní ẹ̀rí ẹni tó ń pè ní àlùwàlá ẹni tó ń pè ní àníyàn amẹ́lú kọ̀lìbí iṣẹ́ ọkàn ni láàlì sáání kìí ṣe ẹnu kí ni iṣẹ́ ẹnu kí ni iṣẹ́ ẹnu kìrọ́ àkàkà nǹkan ẹ̀rí pé tábà ní àkìrún sáánù kàkà fàtí àkíláàbì ṣe yẹn ẹnu kí wàá lórí rẹ kó wá dákẹ́ kó wá ní òun ka fàtí à òun finú kà á kárí kó kà kẹ̀kẹ́ tó tó bá ní kàkà nǹkan inú la ń kà á àti sẹ́ńtà ni tó bá ní àníyàn lòun ọkàn lòun wà wà tábà fẹnu kàn náà alẹ́ yẹn ṣe kí ni ó rọrùn torí pé ní ọkàn rẹ̀ tó ṣe kí ni kò gbé. ẹ̀gbọ́n ẹni tó dà níyàn fún fẹ́ ṣàlùwàlá bóyá àwọn máa ń fẹnu sọ ni wọn ni àlámọ̀ ẹ̀ nínú àwọn ètò ìwádìí gbogbo ẹ̀ gbà tí ó sọ mo fẹ́ kírun ló lọ sọ nígbà tí ó sọ tó lálùwàlá yẹn ó ní àbí òní ó ní ìtọ́kẹ́ rẹ̀ láwọn onídààmú ara rẹ̀ tẹ́lẹ̀ tó fi ṣí kí ló wà lọ́sọ̀lẹ̀ kó fẹ́ ṣe àwọn fẹ́ sábà àlá fẹ́ tó fẹ́ kí ló tún rí ní tọ́nà aláwọ̀ ní ìnáwó ètò ìpínlẹ̀ kẹsàn-án tó fẹ́ tó bí à tó wá kí sọ́kó jírí ni mo sọ tó wọ́n tọ́ dìbò pé àsìkò súrì lọ wà súrì lọ fẹ́ kí ọba débi sí Odi mélòó Odi mẹ́ta, odi mẹ́rin bákan náà alimau ta'ur alimau at-ta'ur omi tá a fi ṣàlùwàlá ó wọ̀rọ̀ jẹ́ omi tó mọ́ omi tá a fi ṣàlùwàlá gbọ́dọ̀ lẹ́kìnní ó wọ̀rọ̀ jẹ́ omi tó mọ́. Hmm? omi tó mọ́ a ti sọ̀rọ̀ omi tó rọ̀ fún àjọ o bí omi kíni bí omi òjò bí omi kẹga omi odò omi bọ́ọ̀ omi ọ̀sà àrí omi òkun ó níyọ̀ ẹgbọ́n bá lé omi òkun tààrà lá torí pé ó níyọ̀ yẹn àwọn ọpọlọ tààrà sí káí pé omi kẹla múlẹ̀ ládà ẹ̀ tó wá ní ọ̀bẹ yẹn ó ti pèsè ẹ̀dẹ́gìrì ó ti yàtọ̀ lẹ́nu tí pèsè bá ti yàtọ̀ àlèlè mú ṣùgbọ́n eléyìí ti pèsè pé wọ́n náà bó ti dá wọn lẹ́nu àlèlè láti fi ṣe àlùwàlá omi tá a lò omi tó yẹ ọmọ yìí àwọn afáàmì máa ń sọ pé ta àti lẹ́tọ̀ọ́ sí ó lẹ́tọ̀ọ́ ká lò àwọn àlùkò ẹni tó bá lọ jí omi olómi ẹni lọ jí pé ọ̀tọ̀ níbi ọ̀tà tó kọ́ fẹ́ sàlùwàlá àgbàwà tí kò sálù wà táyà tó ní kiri torí pé omi tó fi ṣàlàlá omi tí ó jí gbé ni ó lè ní àdúgbò kò gba pàmísà lọ́wọ́ lómi ó kẹwọ́ omi olómi ìyẹn bá ń ta omi mi lájú omi mi gbé ṣùgbọ́n ìta àfa mi sọ ìyẹn náà lè lókè tó bá sálù nínú kọndíṣàn míì òun náà ni ìzáálá tó máa yẹ múná ìwòsúlàlmá ilẹ̀ àbọ̀ ìlòdó ìdí òní jẹ́ kó méjì ara rẹ̀ o gbọ́dọ̀ kúrò ìdí òní jẹ́ kó méjì ara èèyàn gbọ́dọ̀ mú kúrò. Mm-hmm. àwọn tó ń lè kánná alára ara ìlérí ẹ̀ wá rẹ̀ pé akàfọ́ra ájọ pé inú ìfìtọ́lù fìtọ̀ ni ká máa gé kánná ká máa fa àwọn abẹ́ káwé ìrèlè kódà kó mọ́ di ó pẹ́ jù forty days kéèyàn máa gé tiẹ̀ kó tó wá máa lẹ̀ míì mọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí ò bá mu tó wá dàbí ẹranko ẹranko náà wọ́n lè gé ẹran ẹni tí ò gé tiẹ̀ tó tó lẹ̀ míì mọ́ yẹn tó bá fẹ́ ṣàlùwàlá tó yí omi ò bá lè dé sálẹ̀ èékánná rẹ̀ fátúwà àfáà ni pé kò ní nírun yẹn bẹ́ẹ̀ ni ta lò tó ní ẹkọ́ mi dé ara kéfé tí lè dé ẹkọ́ mi dé èékánná rí hmm? owó tẹ́yìn bá lò àbí tẹ́yìn kan lè yẹn tọ́ àbúrò dè mọ́ra tó ń jẹ́ kó mi dé skin ẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ náà kò tọ́ torí ń gbọdọ̀ kan sí. tó bá kan sí yẹn lágbèjú rẹ̀ ìyẹn ṣàlù àlátọ́. pé ìbára tó lè dúró wọlé lára bí amúgbé tí ó jáde ó kàn mú gbogbo mi yẹn kó lára ló jẹ tẹ̀lé. kí ló fẹ́ ṣàlù àlá yẹn? ó sọ̀rọ̀ àtọ́lá ó kàn nú gbogbo omi ẹ̀ dára ẹ̀ tẹ́ ó kàn nú gbogbo ẹ̀ fóònù jẹ tẹ̀lé ó ti wá ìfàlọ́ àlá rẹ̀ àrí ó lálò àlá eléyìí láwọn yàyàlọ́ lábẹ́rẹ́ ìlú Saudi ẹgbẹ́ kéré kẹsíbẹ̀ ẹmọ ẹdún tẹ́yọ̀ pé máa ń lò sí ogbé dráyà kọ́lẹ́ dráyà bẹ́ẹ̀ ànìtìmọ̀ kékeré báyìí ni ọmọ mi tó bá gbọ́ pé tọ́mọ gbé sórí ẹ̀yìn pẹ̀lú orí sí àbí gbogbo apá ẹ̀ ẹ̀kúté yóò mọ wàásọ tí gbogbo apá tẹ̀ sálẹ̀ tí ó tutù yẹn tẹ́ bá ti gbọ́ sí ẹni tó wà lára káàkiri káàkiri ẹ kẹtẹ ẹ tó fẹfẹ ti ṣùgbọ́n gbẹ tòtò ń bá dára tí ẹ bá nu kó lójú ẹsẹ̀ ó sì lálù àlá ṣùgbọ́n kó mi kan ara gẹ́gẹ́ ní àlù àlá òsì àwọn ìpara tá a máa ń lò ṣe omi ò kara wa àbí kò ní kan ó máa kara nípa sí mímì kẹwàá tí ẹ bá lò ní kara nínú bẹ́ẹ̀ tó yẹ pé yẹn ó lò orí nǹkan yẹn ni omi máa wà kò ní dé orí skin wa wọn ní ìgbọ̀dọ̀ tó lò ṣe abẹ́sára àtúlẹ̀ yẹn lálùwà láyọ̀. àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ sọ gẹ́gẹ́ bí mùsùlùmí tó fẹ́ ṣe àlùwàlá. bákan náà àwọn afáàmì máa ń fi kún náà inú rẹ̀ ṣe ká fi kún ọ̀nà ni alìsìjìmáàrù alìsìjá ẹni tó bá ní kó sáábà kó tó ṣàlù àlá mórítọ̀ ni àbóyá àgbẹ̀rẹ̀ tó fẹ́ ṣàlù àlá ìyẹn ló gbọ́dọ̀ kọ́kọ́ tì síwájú tó bá fẹ́ lálù àlá yẹn òun ni ó gbọ́dọ̀ tì sí iwájú bákan èèyàn gbọ́dọ̀ fọ gbogbo oríkèéríkèé àlọ́ àlá náà kọ́ndíṣẹ̀ yẹn o. gbogbo oríkèéríkè àlùwàlá ó gbọ́dọ̀ fọ̀ so díẹ̀ nínú àwọn condition àlùwàlá àwọn tó jẹ́ pàrọ̀ èdè àwọn ọ̀ràn ẹ̀yìn òun rèé bíi mẹ́fà ní alákọ̀ọ́kọ́ gásùlùwádì kúlà agbọ́dọ̀ fọ ojú agbọ́dọ̀ bọ ojú kí wá là ń pè ń bí bọ́jú ẹ̀rọ pọ̀lọpọ̀ ẹ̀tọ́ bá ṣàlàlà wọn bọ́jú dáadáa ẹni bíbọ́ ojú àgbẹ̀ láti ibi tí irun ti bẹ̀rẹ̀ ẹlòmí tó gbẹ́rí pé ojú láti ibi tí ojú rẹ̀ débẹ̀ gbogbo ibi tí irun fi ń kẹlẹ̀ lórí ọwọ́ rẹ̀ ní débẹ̀ bẹ́ẹ̀ ni àlọ́ alágbẹ̀ àgbẹ̀ láti ibi tí irun ti bẹ̀rẹ̀ irun nọ́mà ni ẹ̀kọ́ lómi àparí ni irun rẹ̀ kò sórí iwájú mọ́ àárín ni kò ní gbé lórí ẹ̀wọ̀ nírun bẹ̀rẹ̀ kó a lọ gbé o ibi tí irun máa ti ń bẹ̀rẹ̀ nọ́mà èyí ó ti gbé ẹran owó ọ̀rọ̀ rẹ̀ méjèèjì láti ibi tí irú ti bẹ̀rẹ̀ ilá zákùnrin dé ìjàgbì ẹlòmíì di ẹnu náà yóò tẹ̀lé gbogbo ìjàgbọ́n báyìí kò ní ewu dé ìjàgbọ́n ní gbogbo tí ó gùn wálé nìyẹn lẹ́gbẹ̀ẹ́ méjèèjì kọ́ láti ibi tí etíkẹ́ ti bẹ̀rẹ̀ dé etíkẹ́ jù yóò wá wà báyìí ẹlòmíì ẹ̀kẹ́ nìkan ní ìrọ̀jọ́ ọwọ́ rẹ̀ ní nǹkan bí etí láti ibi tẹ́tí kan ti bẹ̀rẹ̀ dédí kejì dé ibi tí mo ti bẹ̀rẹ̀ lórí wá sí ìjàgbọ̀n. ẹni tó bá ti báyìí láàrin ọgbọ gbogbo ojú ẹni kan pé gásùlù lòwájú kò lè gásùlù lòwájú kò lè ẹni ká bọ́ gbogbo ojú pátápátá. bákan náà alìmọ̀dúnmọ́dọ̀ káyọ nínú ọ̀pọ̀lọpọ̀ àfá àkàpé nínú kábọ́jú náà ní káyọ nínú wà káyọ nínú afọ̀mísẹ́ni sábà lè rí ṣe láti ìtàgbẹ́sẹ́ni láàmú lọ imú afàmísẹ́ni afàjáde wájẹ́ mẹ́ta lè mẹ́rin ó lè fọwọ́ kan sí lẹ́yìn tó bá rọrùn fún tí ó bá rọrùn ó lè sí ní ọ̀tún lọ́tún pàṣípàṣáp àáfà omi jáde láti mú wa. Bákanáà, gáfún ìyàdẹ́yìn àáfà ọwọ́ wa ìlàlìmẹ̀rì fàkọ́yìn dé ìgúnpá. Láti bó láti gbé látorí ìka ìyẹn tó ló ń gbé fífọwọ́ láti orí ìka níbi tí ká ti bẹ̀rẹ̀ èèyàn sọ dé ìgbúpa òní gbé láti ọrùn ọwọ́ ẹ̀yìn nígbà tí òun tó ti bu fọwọ́ ní bẹ̀rẹ̀ àlọ́ àlá tọ́wọ́ yẹn ti di tutù òun wá tó pé káfọ́ ní bẹ́ẹ̀dẹ̀ nìyí tá a kọ́kọ́ fọ̀ yẹn a fi mọ́ ọwọ́ wa ní ìgbà tá à ń fọwọ́ dídín òun nígbà tá a fẹ́ fọwọ́ dídín láwàá gbé láti ibi tó ti bẹ̀rẹ̀ gbé ìgbúpa wa ìfúnpá ní oko sínú ẹ̀ ní o ara sọ. ẹ̀yìn ní apá nìkan ni ó ṣe dé kò ní débi ìfúnpá yìí ẹlòmídìí tó ni yóò tó ṣe dé ẹ̀ yóò tó kọjá àgbépa sókè sókè àtẹjùnú ẹni tí ò dé ibi ìgbópa tí ni àṣẹ ìtónu á farabalẹ̀ á ṣe dáadáa. bákan náà mọ́sí òrà àti tó lè nínú ọ̀run ẹ̀lú ara ni pé àáfọwọ́ pa gbogbo orí ọwọ́ méjèèjì àmọ́ lọ́dí bẹ̀rẹ̀ orí tẹ́rí ibi tá ti bẹ̀rẹ̀ àlùwàlá ibi tá ti bẹ̀rẹ̀ àlùwàlá ibi tó ló ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pípa orí àwàmú lọ sẹ́yìn ọwọ́ méjèèjì akẹ́tún dá padà wá wọ́n sọ pé ká fọ orí o tẹ́lẹ̀ ní wàtà ọ̀rọ̀ mẹ́tọ́ wa mọ̀ sàn gbogbo orí ẹ̀ wọ́n ní ká fọ orí ká kàkà orí tó jẹ́ pípa ní pé ọwọ́ rẹ tó tutù yẹn mo rí kọjá lórí orí rẹ tó jẹ́ pípa orí mi pé kọjá omi púpọ̀ sórí kómi tó àwọn ẹ̀sẹ̀ lórí ẹ àápa orí nínú àwọn ọ̀rọ̀ yẹn àlọ́ ara mi wọ́n ní gbogbo orí mi o gbogbo kí gbogbo orí ẹ̀kọ́ ẹ̀yà wa ní Yorùbá ń kára fọwọ́ la yọ́ta sórí báyìí ẹsẹ̀ tó mú bọ̀ padà ẹ̀fọ́ la orí rẹ̀ ẹjọ́ bá ti bẹ́ẹ̀ yẹn kò kò kò pa orí o gbogbo orí lápá bákan náà látara pa yẹn ọwọ́ àtúntọ̀rẹ́ láti kiri láti pa etí èyí tó tóbi ìkáwá máa wà lẹ́yìn etí èyí tó jẹ́ nọ́mbà tù ó máa ti ó máa wà nú ẹ̀. Nam. A ní bí pípa orí náà ni àlèpá láwà ní kí ní mo pé láwà ní láàrin tó mọ́ wíyẹn tọ́bán. Àlèpá láwà ní òsìn kẹ̀kẹ́ mẹ́. Apá ní ṣùgbọ́n láwà ní pàápàá yóò nílò láwà ní o pẹ́ká àti àti àti bọ́ àti wé ọmọ nílé. Ẹlòmí ìṣèṣe láàrẹ̀ tó ti báyìí ó ti wá fi wáìtì ó ti páàkì ẹ̀mú ẹ̀gẹ́gẹ́dẹ̀ tó bá ti bọ́ fìlà ó ti gbégi kí ló ti tó bá ti bọ́ fìlà ó ti bọ́ láwà nílẹ̀ ní ẹ̀dẹ́gbẹ́ láwà ní ẹ̀mọ̀ ìfìlà bí fìlà ó sábà ti wá ṣe àbí fìlà boro ó wá ṣe wáìtì rí yíká rẹ̀ láwà ní tẹ̀lé mí nẹ̀nà yẹn ò lè tó bá wá ti bọ́ fìlà àbí fìlà náà ló ló dé ni ẹ̀gẹ́dẹ̀ ṣùgbọ́n láwà ní tọ́mọ ń wé tọ́mọ ń sùn tọ́mọ ń wé tó bá sùn tọ́mọ tó wá mú wájà gbọ́ báyẹn tí ẹ bá tún kóyẹ̀ tó máa mọ́ túwé túwé túwé wàhálà ní ẹ̀wọ̀n láwà ní kàkàkà tó máa ń wé òun ayọ̀ ẹni tó bá wé tó bá wù láti ṣe bẹ́ẹ̀ o lè fọwọ́ pa orí láwà ní rẹ̀ tọ́ọ̀lù nìkan o lè fọwọ́ pa orí láwà ní rẹ̀ ẹ̀wọ̀n tó ẹ̀ sáwọ́dí ló ti pé ẹ̀fà tó kẹta borí ni ìyẹn ní ìṣẹ́ láwà ní àbí ìyẹn ní ìṣẹ́ ó tó bọ́ bí ìṣẹ̀lá náà ni mo láwà tó ló ń sùn sùn sùn sùn sùn sùn bí láwà ní Sudan àbí láwà ní àbáwá ẹ̀sùn bá tún lòun níbi àyà irú ìyẹn tí a fẹ́ ọlẹ́fọ́ pàdé. bákan náà àbí kéèyàn fọ́ pa láwà ní àti ìbẹ̀rẹ̀ orí ẹ̀ láwà nínú ilé fi ààyè orí ìbẹ̀rẹ̀ lè díẹ̀ ibi tó bílẹ̀ tí ó gbé ọwọ́ àkọ́ pa òun tó bá mọ́ lẹ́yìn yókù adórí kíni orí láwà ní. náà èyí tẹ́yọ́ obìnrin rí wọn lórí obìnrin lè fọ́ pa ó lè fọ́ pa kíni kìmáàrù kí ló lè fọ́ pa kìmáàrù ẹ̀kọ́ yanu ká ìjáàbù ló lè fọ́ pa kí là ń pè ní kìmáàrù tó lágbóyè ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ni ni kìmáàrù ni aṣọ tó ṣe kíni tó balẹ̀ ìborí náà ń pè ní kìmáàrù kí náà ń pè ní kìmáàrù ìborí. Gbẹ́nu bá lò jáàbù tí bóyá lo ní sáì méjì tí kan wà lókè tí kan wà sálẹ̀ àyẹn náà kò lókì ni kò lókì mọ́rù ìjágbò lásán ló lò ní tó wà lókè ní kìmọ́rù èèyàn wá lè mú kìmọ́rù ẹ̀ kó délẹ̀ bẹ́ẹ̀ àbí kí mọ́rù gbogbo ara ẹ̀ kó tó wá wá sọ bí ìsàlẹ̀ kó ṣe kí ni fẹ̀ yóò wá di méjì ìsàlẹ̀ yóò máa jẹ́ ìsàlẹ̀ báàbù ẹgbọ́miyé ẹgbọ́miyé ṣìmọ́rù ní ìmọ̀kìmọ́rù ló máa ń wà lókè ìwọ́n á lè gbé látọ̀tọ̀ yẹ kó náà ní ó dé ilẹ̀ o àbí kí mọ́rù fẹ́ ẹ̀kọ́ wá wá sọ mí ìyẹn lẹ́gbẹ̀rẹ́ mi tó ń lo méjì títà nínú wa pínpín kí ó tóbi àríwọ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí náà máa ń lo bẹ́ńgá mi àbí ayò àbọ̀ níta àtàbẹ́ sọ pé ìmọ̀rù ló máa ń wà lókè ẹgbẹ́ ìmọ̀rù náà lè yẹn lè lò kó jẹ́ kó sábà jẹ̀lbáàbù délẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ sẹ́ni lo àbí torí sáàbì tó lè gbọ́jọ́ tẹ́ báyẹ̀ tó lo ìmọ̀ tí kẹwàá lókè tó wá lo afọ́mílà tó jó ní méjì ẹlẹ́wọ́n ah, láti ìsàyẹ̀ ìmúra rẹ̀ tí ṣe kí ni kò tí ì pé tí gbogbo afọ́ méjèèjì bá ti fọ̀ sí ilé kọ̀ǹdíṣẹ̀ ìjáàbù ó ló kíni ó ti lè jáàbù náà oye tá a fẹ́ sọ pé ìmọ̀ ò ní borí ìbò wálẹ̀ yìí tó délẹ̀ gẹ́gẹ́ làwọn pè ní ìmọ̀ lẹ́nu pa tó yẹ pé àti bọ́ àti kìkì yóò lè tó yẹ tó fọ́ pa orí kì í mọ́ rí ẹ̀ bá ìlàlú àlá. wọ́n bó ti yẹ kó tó bá lè fọ́ pa orí ló fi ń da jù lọ́tọ́ bá àyè tó wà bí bíbí àgbẹ̀dẹ àti ríro orí ẹ̀ padà rí máa ní lára ẹni tó fọ́ pa àkẹ́mọ́rì ẹ̀ náà àti ọ̀dọ̀ bákan náà nínú àwọn ọ̀ràn ìyàlò aláìní kí a fọ ẹsẹ̀ débi kókó méjèèjì tó pàṣípà yẹn. tí ẹ bá fẹ́ fọ ẹsẹ̀ ẹlòmí òkè nìkan ló wò kò wò sàlẹ̀ àtẹ́lẹsẹ̀ tó fi ń rìn yẹn ọgbọ́dọ̀ fọ́ gbogbo tí ó débi kókó àti àárín ìka ojú gbọ́dọ̀ dé gbogbo ẹ̀ alẹ́bí ráàrin èèyàn tẹ́sà lọ ájọ́ tó ẹ̀sà lọ láyé dáadáa torí pé wáìlú ìlẹ̀ àkọ́bí nínú náà gbogbo gìgísẹ̀ tó mi dé gbogbo ẹ̀yìn ẹsẹ̀ àtẹlẹsẹ̀ tó mi dé iná ní ojú lọ́jọ́ gbọ́dọ̀ àti àmọ́ eléyìí ń kọ́ wa pé abasa ọ̀la ká farabalẹ̀ sàlá ká wo wo dìgítẹ̀ wa ẹlòmíì dìgítẹ̀ tó ní tẹ̀lẹ̀ kò ní wo ẹlòmíì ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ omi ò ní débẹ̀ àgbọ̀dọ̀ sàlá dáadáa. bákan náà ẹni tó dáa ẹni tó bá nínú gbẹ̀ tó pọ̀ kó fọwọ́ yá nígbà tó bá ń sálọ àlá bákan náà afẹ́kàṣe àlùwàlá ní yárayára ní títẹ̀lé ra wọn. Hmm? tí ẹ máa ń ṣàràlá àníjẹ́ kó pẹ́ síra wọn ẹni mẹ́rin sàrá lọ yóò máa báyàn sọ̀rọ̀ ó lè gbàgbé ara rẹ̀ títí sọ̀rọ̀ yẹn pé pé ìtòsí lálọ́ àlámi fáàtì mi ti fẹ́ máa gbẹ lára rẹ̀ tí ò sì ṣe ìyẹn ti ń pẹ́ iná sí àníbà wọn ọ̀sán sọ́lám ọlọ́kùnrin kan àdébí rí àwọn àyè bíi àyè àbújẹ̀ǹjẹ kùlẹ́tẹ̀ rẹ̀ tómi òde ó ti sàwọn tó bẹ̀rẹ̀ wá gbẹ fúrufúru ó ẹgbẹ́ ráàdì gẹ́ bí àbí àwọn kọ́ìn òjìlèdè kọ́ìn sí lọ àníbà arákùnrin alọ́ omi òdẹ́sẹ̀ rẹ̀ àníbìnrin kò lọ sálọ àlàyé torí pé ó ti pẹ́ sígbà tó sábà la àwọn gbogbo ẹtí ṣe kí ni ó ti ń gbọ́ káíkó ojú ẹsẹ̀ lè yẹn rí yóò kẹta lè ṣe bẹ̀rù so ayé pé àgbọ̀dọ̀ jẹ́ kíkà pẹ́sì kan yẹn náà bá ní ìgbà ọ̀la mọ̀ pé àlùmáàkà ti pẹ́sì kan sáàmù ká ilé ti pẹ́ oní pé nítorí ṣe láàs ẹ́ nítorí ṣe láàs pé tí ń gbẹ kọ́ tó ṣe tó tẹ̀lé ẹ̀rẹ́ lómi sọ̀rọ̀ bá kala tó bá máa yàn sọ̀rọ̀ ní àlọ́ alábàáyé ó lè mọ̀ sọ̀rọ̀ kó tó mọ̀ fọ́sà tó bí ọwọ́ tí tó ṣe láti bá fi gbẹ àlùwàlá yẹn ti pẹ́ kẹra wọn kò ní lálùwàlá yẹn. bákan náà ìgbà mi bóyá ìyẹn sàlọ kò bá sómi mọ́ ẹ bá ń gbómi ẹ bá ń gbómi ọ̀tí erómi kọ́ tó gbómi dé ẹni tó ti ti ń gbẹ ọ̀tún àlùwàlá yẹn ti gbẹ ọ̀tún gbẹ̀rẹ̀ ni bákan náà tẹ̀rẹ̀tì ìbá mọ́ tó àlọ́ látẹ̀lera wọn ni ibi tó lọ́n ti bẹ̀rẹ̀ àlùwàlá ọmọ kéèké nìyẹn la fi ní àwọn ọ̀lẹ́ àwọn òtí ìgbẹ́ tẹ́lẹ̀ ọmọ mi bá dé lára àlá ẹsẹ̀ mi kọ̀ọ̀kan fọ̀ bóyá ọ̀rẹ́ ẹni tí ń fọ ẹsẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó tọ́ ẹni ẹni tó tó ẹni tí ń bọ́jú yóò padà sójú ìwọ òde ṣe bá àwọn àgbàlagbà ọ̀ tó bẹ́ẹ̀ sì ṣe kí ni bẹ́ẹ̀ sì tó fún wa mẹ́rin tó ilé nínú àwọn ẹ̀ka ó jẹ́ ọ̀rẹ́ yẹn nínú àlùwàlá òun lélẹ́yìí lọ́ka mọ̀ ẹ̀ṣọ́ àlùwàlá wa dáadáa tí ó pé pẹ̀lú dídá àlò àlá ìrún òfin dá ọba mọ̀ràn kí jù bẹ́ẹ̀ lọ pálọ̀ àlọ́ ọba dá ọ̀ní nínú mm-hmm. pẹ̀lú dídá àlò àlá ní ìrún òfin kú ìrún òfin dá kọ́lọ́n bá sọ́nà àtàlá kí ó sànú ẹnì kọ̀ọ̀kan wa kí ó gba àwọn ìjọsìn wa ní ọwọ́ àpamọ́dálù aláya. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين